الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث التاسع والأربعين وأربعمائة وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم صلاة الخوف ركعة على أي وجه كان رواه البزار بإسناد ضعيف وعنه مرفوعا ليس في صلاة الخوف سهو أخرجه الدار قطني بإسناد ضعيف الحمد لله حديثي تي أجي حديث على قولوني وناني حديث عبد الله بن عمر رضي الله عنهما إليه تسيك بيه òun tún ṣe àlàyé ọ̀nà míì eléyìí tá a máa gbà ṣe salatul khawf àlàyé eléyìí ó yàtọ̀ gédégédé sẹ́yìn tó ti síwájú. عن حذيفة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى صلاة الخوف بهؤلاء ركعة وبهؤلاء ركعة ولم يقضوا رواه أحمد وأبو داود والنسائي وصححه ابن حبان ومثله عند ابن خزيمة عن ابن عباس radiyallahu anhuma ẹgbẹ́ wa yìí eléyìí ti ṣe ẹgbẹ́ wa Hudhayfa radiyallahu anhu wọ́n tọ́ka sí wípé sọláàtù khawf rákà kan ṣoṣo ni rákà ẹ̀yọ̀ kan ṣoṣo ni. Raka wọ́n pín àwọn ọmọ ogun sí méjì àwọn ẹni àkọ́kọ́ rákà ẹyọ kan náà la Nabi sallallahu alaihi wasallam ń ṣe fún wa wọ́n sì sálámà ó sì ṣe rákà kan fáwọn ẹni kejì wọ́n sì sálámà hadithi Abu àti Imam Ahmad àti an àwọn ni wọ́n gbé jáde nínú tírà wọn Ibn Hibban wọn náà sì gbé jáde nínú sàhíhì rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ó ń wò ó pé hadithun sàhíhùn irú rẹ̀ tún wá lọ́dọ̀ Ibn Khuzaymah nínú sàhíhì tiẹ̀ náà látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma. wọ́n ní Hudhayfa radiyallahu anhu onáà ti solatul khawf báyìí ní Tabaristan wọ́n ní ó sì pe àwọn èèyàn sákìyèsí ìpèsè mẹ́yìn náà mà tá a bá rí nínú yín ẹni tó náà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣe sọ láti rí yẹsẹ la Ànábì sallallahu alaihi wasallam ṣe rákà kan fáwọn kan wọ́n sì parí sọlá tiwọn bẹ́ẹ̀ ó tún ṣe rákà kan fáwọn kan tiwọn náà tán bẹ́ẹ̀. èyí túmọ̀ sí pé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn jàmáà méjèèjì yẹn rákà ọ̀kọ̀ọ̀kan péré iná làwọn ṣe ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alaihi wasallam rákà mélòó ló ń ṣe yẹn rákà méjì. ibn abbas radiyallahu anhuma ó ní ọlọ́run ọba wa ó ṣe sọ́láàtì lọ́rùn ẹ̀yà lórí ahọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé ńgbà tá a bá wà nílé ká máa ṣe ní rákà mẹ́rin mẹ́rin tá a bá wà lórí ìrìn àjò ká máa ṣe ní rákà méjì méjì tá a bá sì ń bẹ lásìkò bẹ̀rù ká máa ṣe ní rákà kọ̀ọ̀kan nígbà tó jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ Islam àwọn wò pé àwọn àdéhìí tó wáyé nípa ṣíṣe sọ̀látùl khawf ní rákà ẹyọ kan ó fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí Ibn Hibban bó ti ṣe pé ń sahih tí Ibn Khuzaymah tó ná pé ń sahih láṣẹ rí nínú wa àwọn ẹni tí wọ́n ní sọ̀látùl khawf yìí raka'atun wahidatun faqat wọ́n ní tí ìbẹ̀rù bá pọ̀pọ̀ tó pọ̀ gidigidi rákà ẹ̀yọ̀kan láṣẹ á kàn máa forí sàpèjúwe ni. a kàn máa fi orí wa a máa fi ṣe àpèjúwe ni. tọ́ àyẹ̀pẹ́ ńgbà tí ẹ̀rú bá pọ̀ gan tí ogun ní agbára gan ìgbà náà ni láàṣẹ níraka kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn eléyìí yẹnni kékeré tún ṣe tógun bá kàn ti bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ nígbà tí bẹ̀rù bá pọ̀ gan ṣùgbọ́n nígbà tí bẹ̀rù bá pọ̀ gan yẹn àgbọ́yé tàwọn ẹni tí wọ́n wí bẹ́ẹ̀ ni àdéhìí ọ̀tọ́ka sí pé bẹ̀rù pọ̀ àbí ọ̀pọ̀ rákà kan anabi sallallahu alaihi wasallam ṣe eléyìí tó túmọ̀ sí pé tó bá ṣẹlẹ̀ pàdésì fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé àdìsí wá nínú sahih ibn hibban àbí sahih ibn khuzaima kò túmọ̀ sí pé ó ti wá wà sahih tí ò sí èméjì nípa rẹ̀ bí ẹni parí nínú sahih bukhari àti sahih muslim torí pé ibn Hibban àti ibn Khuzaimah ó súnmọ́ ó jẹ́ pé àdìsí mi táwọn pé ń sahih nígbà táwọn olùmọ̀ọ́sẹ̀ àyẹ̀wò fínífíní nípa rẹ̀ wọ́n rí i pé ipò tó ga jù tá a lè gbé sí náà ni hasan bó tilẹ̀ jẹ́ pé alhassanu min qabili sahih tanke hadithun hasan ni onáà ń bẹ nínú àwọn ọmọ ẹ̀yà hadithun sahih ìmọ̀ ẹnu ọmọ ẹ̀yà rẹ̀ kò túmọ̀ sí pò ní o nítorí di eléyìí báyìí ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé yuqbal wa yuhtajju bihi ó sì ṣeé ṣe kárí nínú àwọn àtúrà yẹn àdéhùn táwọn kan sọ yìí tó jẹ́ da'if tó jẹ́ da'if sòtàbá sọ pé àdéhùn ìfẹsẹ̀ rinlẹ̀ ipò tá a gbèsè òun náà ni jawazu tanwi' في كيفية الإتيان بصلاة الخوف من حالة لأخرى bí àyè ń bẹ fún wa láti máa ṣe solatul khawf lóríṣiríṣi ọ̀nà níbi condition bá ti ṣe gbà almuhim òun náà ni pé o ò gbọ́dọ̀ wà láì jẹ́ pé o ṣe solat nítorí pé ẹ wà lójú ogun tó bá jẹ́ pé àyè bá gbọ́ láti ṣe rákà kan ṣoṣo kó túmọ̀ sí sọ̀láàtì fajr rákà kan kó túmọ̀ sí zuhur tàbí asr tàbí maghrib tàbí isha kí wọ́n á ní àwáwí kí làwọn ìjà àbí tó fẹ́ wí sọ́lọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà alkiyama kó ń ló mú mi má ṣe sọ̀láàtì torí pé à ń jagun kò sí excuse mánu eléyìí tó túmọ̀ sí wípé lèlẹ́hìí an yusharri'a min al-ahkami ma sha' ọtọ sọlọ láti ṣe tó bá fẹ́ lófin bó bá ti ṣe fẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma bí ọlọ́wọ́n bá tó ṣe sọlẹ́wàt onírọ́kà mẹ́rin mẹ́rin ní mẹ́rin mẹ́rin nígbà tá a bá wà nílé òun náà ló tún wù kó máa jẹ́ rọ́kà méjì méjì nígbà tá a bá dálẹ̀ òun náà ló sì tún gbà fún wa pé tó bá tiẹ̀ wá jẹ́ kógun ní máa ń ṣẹlẹ̀ ńkọ́ àti ẹ̀gbà kí méjì ń ga kó di kíni kó da ẹ̀ kan rahmatan min Allah wa takhsisan wa taysira idil mashaqqatu tajlibu taysir torí kọ́ mẹ́jẹ̀ pé méjì náà là ń fẹ́ kọjẹ́ kọ́ mẹ́jẹ̀ pé láti ṣèkẹ́wọ́ tààfin ní ṣèkankan pẹ̀lẹ́sẹ̀ ní rákà hadisi kan wá wà tó yẹ pé àwọn olùmọ̀ yóò kú takò ó wà lọ́dọ̀ àwọn hanafiya wọn ni nahan nabiyyu sallallahu alayhi wa sallam anil butayra bánabi sallallahu alayhi wa sallam kọ̀ fún wa láti máa ṣe sọláàtì rákẹyọ kan péré kásálámà láti máa ṣe sọláàtì rákẹyọ kan péré kásálámà àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ́ni kò lè sẹ́rìí mbẹ̀ rárá torí pé Ànábì sallallahu alaihi wasallam náà ló sọ yìí pé salatul layli mathna mathna fa idha khafa ahadukum tulu'a al-fajr falyusalli rak'atan tutiru lahu ma qad salla salatu òru rákà méjì méjì ni tẹnikẹ́ máa ń bẹ̀rù pa alifájàrí lè yọmú lọ́wọ́ kọ́ya amúraka kan wá o sẹ́wọ̀n kí raka mi jò sálámà raka mi jò sálámà raka mi jò sálámà raka mi jò sálámà ọ̀wọ́n àwọn òkú alifájàrí yọ yọmú ọlọ́bùn ṣe ń bá a lọ tẹ́lẹ̀ la sọ pé ẹ̀rí yẹn lọ́tọ́ka sí pé kò sí limit kò sí limit ipe yìí báyìí lọ gbọ́dọ̀ ṣe lóru ṣùgbọ́n a rí ipa Ànábì sallallahu alaihi wasallam mélòó ló máa ń ṣe mọ́kànlá tàbí mẹ́tàlá mọ́kànlá ló máa ń ṣe mẹ́tàlá ló máa ń ṣe kò túmọ̀ sí pé tó o bá ṣe jù bẹ́ẹ̀ lọ́kàn àbùkù o kò túmọ̀ sí bẹ́ẹ̀ eléyẹn ń ṣàlàyé sẹ́ta anábì ni sallallahu alaihi wasallam ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sì fi hàn yín pé o lè o lè kọjá rẹ̀ tọ́rọ sọ pé salatul layli matna matna salatu òru rákà méjìméjì ni méjìméjì méjìméjì kò sọ pé o ti wá ṣe mẹ́wàá kò sọ pé o ti ṣe mẹ́ńlá kò pé o ti ṣogún kò pé o ti ṣọgbọ̀n mo rò pé yé wa tó ń bá ń bẹ̀rù kálísájárì ọmọ yìí ọmọ ọlọ́ ajẹ́pẹ́ siraka kan yọ máa jẹ́ wítìrì fún gbogbo ohun tó o ti ṣe ní sọ̀láàtì mo rò pé yé wa torí pé náà agbófin ọlọ́run bá yé dáadáa lọ́kàn lọ́ máa bẹ́ wulẹ̀ ní ọmọ ikú wọn bá àwọn èèyàn jà wọ́n sì lù wọ́n fọ́ lẹ́nu lásán ni kì í ṣe pé wọ́n gbọ́ lẹ́sẹ̀ o ìyẹn ni pé ẹ̀rí tí wọ́n mú wa òòtún nílé sọ̀rọ̀ máa ń jọ mi olùmọ̀kan lè gbọ́ yé nígbà yẹn ẹni tó bá ti lè ṣe ju mọ́kànlá lọ àbí mẹ́tàlá ó ti ṣe lọ́n mo rò pé yé wa torí pọ́nrán yẹn ni òun àgbọ̀ yé tiẹ̀ nu ìtẹ́ bá gbé gbogbo nǹkan sórí skéèlì ṣẹ̀ríà yóò yọ ẹni tó ṣe déédé àti ẹni tí ò ṣe déédé wàá túmọ̀ sí pé ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tí ò ṣe déédé ń bẹ̀ yẹn kò tún ní ṣe déédé ń bomi mọ́ ọ àbí ká máa wá bu ká máa gbẹnu àtẹ́lu àbẹ̀dẹ̀ torí pé ó gbìyànjú láàrin ládá méjì àti ládá kan ni àwa wa ń kọ́ táwọn afẹnu wa rọ́ọ̀fù láàrin ẹsẹ̀ kan àti tọ̀ oyè tọ̀ eléyìí jẹ́ báwọn ó túmọ̀ sí pé kò yà wá lẹ́nu bóòlù ọlọ́run ṣe wá sọ sọláàtúl khawfi di rákà kan tí àdéhìí yẹn bá fẹsẹ̀ rìn lẹ̀ torí pé ẹtì rí pé ń ń bọ̀ bí tadarruj mẹ́rin nílé ọlọ́run sọ di méjì lórí ìrìn àjò tọba sọdẹ ọ̀kan nígbà bẹ̀rù ńkọ́ sẹ́yìn ìgbà bẹ̀rù irin-ajo mbembe plus iberu. ìbẹ̀rù torí pògùn lọ ti kọkọ wà ó ti kọkọ sọ rákà di méjì tọ ìbẹ̀rù tọ adé ńkọ́ méjì náà kúmá ó tún ìjọba láti radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam wala nabi sallallahu alayhi wa sallam sọ pé salatul khawfi raka'atun ala ayi wajhin kan rawahu al-bazzar bi isnadin da'if igbe salatu àsìkò bẹ̀rù raka kan ni gbogbo bó ṣẹlẹ̀ òkò rí raka kan náà ni kò gbọdọ̀ ju kan lọ so eléyìí jẹ́ àdéhìí Ibn Umar. tọ́lá bá ní padà sẹ́yìn níbi àdéhìí Hudaysa bóyá wọn sá ṣiṣẹ́ nu tíra tó alọ́dọ̀ tí ń nà báyìí anna nabiyya sallallahu alayhi wa sallam salla salata al-khawfi bi haula'i síbòsí wa lọ́dọ̀ yìí nánu ayiwa ntí wọn bá raka'atin tiẹ̀ kó tún sí kí wọn ní yàtọ̀ tó wà láàrin hadith Hudaysa àti tèmi Umar. kí lẹ ṣàkíyèsí. kò dájú bẹ́ẹ̀ ẹ wò dáadáa hadith Hudhayfa àti hadith Ibn Umar kí lè rí kọjá yàtọ̀ tó àlànà. torí kó àrùkọ àwọn mi ń tó gbé naam hmm? khabar hadith ibn umar kuma khabar náà ni qawl ó sọ pé hikayatu fi'l hadithu hudhayfa hikayatu fi'l hadith ibn umar qawl an-nabi sallallahu alayhi wa sallam. jẹyìd ntànfẹ́ náà nù. hadithu hudaysa yẹn ń ròyìn ṣèṣì ànábì sallallahu alayhi wa sallam while hadithu ibn umar ń sọ ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam èwo ló máa ń dá lórí ntànfẹ́ jù nínú bó ṣe sẹ́nu àti bó ṣe wínu bó ṣe wínu ó máa ń dá lórí ntànfẹ́ ju bó ṣe sẹ́nu lọ tó bá lọ jẹ́ pé hadith ibn umar ọba lọ fẹsẹ̀ rìn lẹ́ni yọọ máa já sí pé qata'at jahizatu qawla kulli khatib á jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ó ti gbọ̀rọ̀ mọ́ gbogbo ẹni tó tún fẹ́ sọ̀rọ̀ lẹ́nu so ṣùgbọ́n ó fẹsẹ̀ rìn lẹ̀ ó jẹ́ hadithun da'if ṣùgbọ́n ìtumọ̀ tó mú wá ta tó bá lọ fẹsẹ̀ rìn lẹ́ni kò bá jẹ́ pọ́ gbọ̀rọ̀ mọ́ gbogbo ẹni tó tún fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ìtumọ̀ táàrí ń bí àti rí níbo àti rí níbo mi àwọn sì mà nínú sẹ̀rí àtiwá yìí báyìí pé kò fẹsẹ̀ rinlẹ̀ rí kan kò túmọ̀ sí pé àtúnlẹ̀ rí mi o rò pé wa torí pé nù wádìí làwa wà áwò jókòó tẹtẹrẹ ká máa parọ́ fúnra pé àlọ́ tẹ gbọ́ lónìí rọ̀ tòní ó tún jù lọ pé kíni hadith kan fẹsẹ̀ rinlẹ̀ omi ìṣe kíni omi wà torí ẹ̀ ń gbà tí hadith ibn umar kò fẹsẹ̀ rìn lẹ̀ lórí pé salatul khawf lè jẹ́ rákà kan a ní hadith ta ni Hudayfa radiyallahu anhu ọdẹ bó so jẹ́ ń bẹ̀ o. tán tán ni ò jẹ́ kí hadith ti ibn umar kò fẹsẹ̀ rìn lẹ̀ nísìn ọ̀kan náà ń tọ́ gbà wá ni ọ̀kan náà ń tọ́ gbà wá ni wọ́n wọ́n rí i pé. ọ̀nà tí máa gbà gbọ́rọ̀ wa kọ̀ bá mu irú rẹ̀ sì ti wá nu ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn yóò ní àbàwọ́n burúkú wa náà ní lọ sọ́ra gidigidi ní ìsìngbà tó múròyìn mẹ́wàá wa wọn ò sì ti kàrọ́ mọ́ lẹ́nu rí ìwádìí wa fi hàn pé irọ́ mẹ́sàn-án gbogbo <laughs> mẹ́sà àbọ̀ ajẹ́rọ àbọ̀ nǹkan bàbá tún wádìí rẹ̀ ńkọ́ fínífíní yọ hàn pé rọ́ọ̀lù náà ètò tí wàá sọ́lẹ̀ lónìí wo ní mọ tó ti dálẹ̀ sí ọlá alápá o ọmọ rò pé yẹ́s kí ni tó lu agbárí fún wọn tí gbogbo wọn kọ ha tó bá dijọ́ mi ó dijọ́ adáwọ̀ kẹlẹ́mi ọ sọ̀rọ̀ ah èmi ń kọ́ wò ó lásán lásán yìí ah ẹ̀rọ pé èèyàn tẹnu torí ẹ̀ tẹnikan náà bá tún múrò ìrìn àtọ́ ni aha nǹkan kan báyìí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣoṣojú yín ni ó ní kò ṣojú mi mo gbọ́ ni lẹ́nu tá lágbájá òpùrọ́ tí ẹ̀sẹ̀ bọ́dọ̀ èèyàn gidi kan ló ti gbọ́ ni irú rẹ̀ náà ní ṣẹlẹ̀ nípa gbígbàdé tiwa. ìbẹ́yìn ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ẹni tí máa ń sòdodo nínú wọn wọn ọ̀pọ̀ rárá wọn ọ̀pọ̀ rárá ẹni tí máa parọ́ lọ́kọ torí gbogbo wọn máa ń fẹ́ táwọn bá sọ̀rọ̀ káwọn èèyàn máa kọ ha ẹ sì máa pé tí ó mú akọ ha kí ni máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdúró ńlá ni ìdúró ńlá ni ẹni tẹ́lẹ̀ mi bá sọ ìròyìn tó ṣẹlẹ̀ yọ ọkọ pé ẹ̀bọ̀n wo mi ẹni tẹ́lẹ̀ iná máa tún jókòjó pé orú sì wà ń bí ẹ̀dá kan sí fan wọ́n sí fan ńgbà tó bá tún yá yọ sọ pé tọ́ <coughs> <laughs> so ìṣẹ̀lẹ̀ yẹn lọ́jọ́ tó ṣẹlẹ̀ á ah, ọjọ́ ńlá ni ọjọ́ tó súnjọ́ nǹkan ti jẹ́ kéèké wọn mọ̀ pé nǹkan tí wọ́n ṣẹlẹ̀ lónìí ọ̀gá kéèké ní irọ́ lásán irọ́ la ẹni tí wọ́n fẹ́ parọ́ ẹ̀rí pé ẹ̀ka náà yọ lọ go straight into the point ṣé bẹ́ẹ̀ lẹ́yìn máa ń sìn yé ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń sìn náà kí wọ́n fẹ́ ṣe rìwáyà àdìs lọ́dọ̀ àwọn èèyàn lónìí ah la ilaha illallah <laughs> gbogbo èèyàn pátá ní ọ́fíìsì pass gbogbo wọn fìdí rẹ̀ mi nù torí délé ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa tọ́ kí wọ́n ń parọ́ fún ìyàwó rẹ̀ náà nù ni pé ẹ lè máa parọ́ ẹ lè máa parọ́ ó a títí títí o tún pa fáwọn ọ̀rẹ́ rẹ̀ o tún ní súnà súnà kan tún wà báà o tún pa títí títí o tún pa fáwọn bàbá àtìyá tún ní kan tún wà ẹ dákun súnà wo ló ní ọmọ pa gbogbo orú rọ́bà agbọ́ tìyàwó rẹ̀ tó wá sùn ti pọ̀ ńbẹ náà ọmọ kọ́ kán àbùkù torí pé táwọn náà bá tún ẹ̀ tán rọ ni ọ pé ẹ ta lọ lọ́sọ̀ bá mi ẹ bàbá rẹ ń sẹ́wọ̀n pé èèyàn bá dé bẹ́ẹ̀ nù sotori ẹ ẹjọ́ àánú ọjọ́ lódodo kọ́ má jẹ́ pé tá a bá ti sọ̀rọ̀ wọ́n kàn máa yín mú ni sẹ́wọ̀n kọ́ àwọn kan ti wà tẹ́yìn náà ti sọ́dí débẹ̀ tí máa ń sọ̀rọ̀ ó rí i pé imú rẹ gan láì tí ì tẹ bọ́tìn yóò ti máa irọ́ lásán so irú àwọn èèyàn báwọn tó máa ń bá wọn rìn wọn náà dirú wọn irọ́ lásán wọn mọ̀ pọ̀rọ̀ tiẹ̀ náà so ìdí tàdí sì fi máa ń jẹ́ dọ̀ọ́yì fún un gbà mí ó lè jẹ́ sahih fi haqiqatil amr kọjá pé òpùrọ̀ aláṣìṣe kò ṣàṣìṣe ń bì àbẹ̀ngbàtà ah, kí ni stigma tó ti wá ọ̀dàkùn ẹgbàtẹ lómi wà àfẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ̀gbọ́n àmì tún wá látọ̀dọ̀ Ibn Umar látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wípé laysa fi salati al-khawfi sahwan akhrajahu ad-Daraqutni bi isnadin da'if wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé kò sí sùjúdù sáwù kankan tá a sì nù salatul khawf bẹ́ẹ̀ bá ṣe sáwù kọ́ máa lọ rẹ̀ ni kò sí àṣìṣe kan tá a ṣe tá a máa forí kanlẹ̀ gbàgbé torí kọ́ mẹ́rin kẹ́bi tí a máa ti forí kanlẹ̀ gbàgbé lọ́tọ́ ti ráyè wọn kọ́ ẹgẹ́ ti tọ́fà ẹ̀hẹ́n tẹ́lẹ̀ náà ọ̀wé tá a ṣe ń sọ láàtì àmọ́ bá a ṣe ṣe á tún a máa ṣe sùjúdù sáwù tọ́ wọn wá ní kò fẹsẹ̀ rìn lọ dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọ̀rọ̀ ibn umar ṣùgbọ́n nìkan lọ́dàwí àwọn olùmọ̀ ẹ̀sìn islam wọn ò sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin sọ̀látù khawf àti sọ̀látù tí èsè ti khawf wọn náà bá gbé fúyẹ́ kò túmọ̀ sí pé kò ṣe bá bá ṣe wù ọ́ eléyìí túmọ̀ sí pé tẹ́ ẹ bá tún gbàgbé bẹ́ẹ̀ tún ṣe sòjòódó as eléyìí jẹ́ pọ́ǹtì ṣe jẹ́ mbẹ́wọ̀n. tọ́ ọ̀nbẹ nínú àwọn olùmọ̀tọ́ ní àgbọ̀dọ̀ ṣe solatul khawf àfi kó jẹ́ pé kìí ṣe lé ńlọgún káwa mọ́ tógun bá káwa mọ́ lé àní ṣe solatul khawf wọ́n lọ́gbọ́dọ̀ jẹ́ pé orí ìrìn àjò ńlá ti lọ jagun kìí ṣe lé torí pé ọlọ́run bá sọ pé idha darabtum fil ard ẹ̀yin ò sì rìnrìn àjò ilé lẹ́wà bó lẹ́sìn wa máa ṣe solatul khawf àti pé Ànábì sallallahu alaihi wasallam kò ṣe solatul khawf rí nílé kò ṣe nílé kìí ṣe lé ló ti ṣe gbogbo solatul khawf tó ṣe ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ́ni rárá kò nídìí pé ká travel kò bá jẹ́lé náà lógún káwa má sọláàtul khawf kò sí tó burú mbẹ. but apá kan náà olùmọ̀sọ ikú tó bá káwa mọ́lé á sì takhfifun fil kayf nípa ọ̀nà tá a gbà ṣe sọláàtì yẹn ẹni gbígbé fúyọ́ wọ̀ àwọn tó bá kórìí ìrìn àjò ni yọ jẹ kayf wa ọ̀nà tá a gbà ṣe àti iye rákà rẹ̀ ó dínkù tí ó bá jẹ́ lé eléyìí túmọ̀ sí pé tẹ́ máa ń ṣe sọ̀látò kọ́ọ̀f tẹ́ wà nílé lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́yẹ́ ẹ̀ wá ní dẹ́nu lé bóyá abẹ́sẹ̀ wọ̀tẹ̀wọ́lá pẹ́ bàjá tọ̀nà kọ́ da nǹkan lẹ́nu torí ńgbà tí kí o bá ti gùn jù ojú ogun lẹ́sìn wà sọ ẹ̀ka kí o tó gùn tọ̀. So, ẹlẹ́ẹ̀kejì ìgbà tá a sì sọ̀láàtì khawf ṣé ńgbà tá àkókò sọ̀láàtì yẹn kọ́kọ́ wọlé ni àbí láàrin àkókò àbí ní parí àkókò wọ́n ní parí àkókò ló yẹ kó jẹ́ o nítorí pé ó ṣeéṣe kí àkókò àkọ́kọ́ tó tán kí sọ̀kànbalẹ̀ ó ti dé kógun ọmọ wáyé má bẹ́ẹ̀ náà ni taba ní àárín láṣẹ ó ṣeéṣe kí àkókò àárín yẹn kó tó di àsìkò ti parí. kí lè ó ti dé kọ́mọ̀ kọ́mọ̀sí bẹ̀rù mà torí rẹ̀ á dúró di àkókò ti parí nítorí pé sọ̀lẹ́tùl khawfi bi kayfiyatiha mukhalifatun lis-salati al-ma'hudi shar'an. فكان الأولى والأجدى تأخيرها إلى آخر الوقت صلاة الخوف تاكوبان سنسي صلاة يوكو torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó dáa jù náà ní ká ṣe sùúrù títí di ìgbà tí máa ń ku déédéé òdiwọ̀n tá a fi ṣe sọ̀láàtò ọ̀fù yẹn tákòókò sọ̀láàtò fi lọ tí ìbẹ̀rù ọba kú mbẹ́ ìgbà náà látò ṣe sọ̀láàtò ọ̀fù nítorí pé ká ṣe sọ̀láàtì léyìí tó yàtọ̀ sí bá ń ṣe ṣe sọ̀láàtò ọ̀fù lọ́lọ́run fi pa wá láṣẹ tí ọba ṣe ọ̀fù káwá ṣe sùúrù bóyá ọ̀fù yẹn lè kú mbẹ́ ká tó di pa ṣe sọ̀láàtì lọ dáa ju ká ṣe nígbà tí sọláàtì yẹn ta ko gbàǹsẹ̀ ṣe sọláàtì yòókù lọ eléyìí lọ́dọ́gba jù. wọ́n ní a gbọ́dọ̀ ṣe sọláàtì khawf láì gbé nǹkan ìjà wa lọ́wọ́ sọlá ti sọ nínú alukur'an wípé wa khudhu ẹ ṣọ́ra o. ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ó wù àwọn ọ̀tá kẹ́ gbàgbé ẹrù yín àti nǹkan ìjà yín sílẹ̀ kí wọ́n wá rọ́ọ̀lù yín lójijì torí ẹ̀ wọ́n á ní tábà ṣe sọ̀látùl khawf á tún gbé nǹkan ìjà wa dání apá kan nínú àwọn olùmọ̀ wọn lọ́ràn yẹn ni àwọn kan ní kì í sọ̀ràn yẹn. ogun yẹn kò gbọdọ̀ ogun tó jẹ́ èèwọ̀ kò ogun tá a ṣe nígbà tó fún wa láti jà. ogun tó dé ìwọ̀ òun lógun tó wáyé ní ìgbà tó lọ́n so ogun jíjà lé wọ̀ ní àwọn ashhurul hurum bó tilẹ̀ jẹ́ pé lórí ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ wọn lọ́lọ́wọ́n bá wa ó ti pa ẹ mẹ́jà lásìkò ọ̀bọ̀wọ̀ yẹn rẹ́ ó ti sọ́dẹ̀tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbógun lọ bá ọ̀tá nínú àwọn oṣù àfi tó wá pé wọ́n gbógun wá báyìí ẹ dáàbò bora yín ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí kò sí ní tó burú ká gbé ogun lọ bá wọn ta nínú àwọn ashhurul hurum ìwọ náà tó wàá jagun ò gbọ́dọ̀ jẹ́ ń jà ní ipò tí ogun jíjà jẹ́ wọ̀ lórí rẹ̀ ipò tó ogun jíjà jẹ́ wọ̀ lórí wa ni tá a bá wà nínú al bàtà nínú ihram ìwọ ni lórí wa kásìkí ni kájagun. nínú rẹ̀ ntí ó mú wa ṣe sọláàtù wa ní khawf oníkọ́yẹ́ pé yìí tẹ́ fẹ́ ṣe sọláàtù ọ̀tá ń wá láti pa yín kì í sẹ̀yìn lẹ́ fẹ́ lé wọn mú pa ẹ pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì òun ló ń wá ti pa ìdí tẹ́ fi ṣe sọ̀látùl khawf nù kìí sẹ́yìn lẹ́sẹ̀ lé wọn mú pa tọ́lá kẹ́yìn lẹ́sẹ̀ lé wọn mú pa kò sí bẹ̀rù sẹ́yìn àwọn nìbẹ̀rù bá ọgbọ́dọ̀ jẹ́ pé ẹ̀yin ni wọ́n ń lépa láti pa kìí ṣe pẹ́yìn lẹ́ ń lépa wọn láti pa ìgbà náà lẹ́ tó láǹfààní àti ṣe sọ̀látùl khawf lórí de eléyìí àṣírí láti bẹ̀rẹ̀ igbe ṣíṣe tí wọ́n ní ká ṣe solatul khawf ká ṣe ní jama tó ti kó à ń bẹ ní àsìkò bẹ̀rù eléyìí tí ọ̀tá ń wá wa láti pa ó ń tọ́ka sí wọ́n sì ní ká tún ṣe ń jama ó ń tọ́ka sí bí ká ṣe solatu ní jama bó ti ṣe pàtàkì tó nínú òfin ẹ̀sìn Islam eléyìí tó ṣe pé a gbọ́dọ̀ fi ráàlì tọ́lọ́mọ bàbá ní ká tún ṣe sọ̀láàtù jàmá lójú ogun táǹtí ń rọ̀jò àkàrà olóró síra wa lórí ìbẹ̀ náà lọ́lọ́run tún ti ní ká tún ṣe sọ̀láàtù jàmá báwo á nígbà tí ọba sógun sọ̀rọ̀ ká burú ló ń ṣe yẹn ìgbà tí èsì sọ̀láàtù nínú jàmá òní ọlọ́run rí ọ ó sì mọ̀ ọ́ pinnu yàrá ló ń ti ṣe sọláàtì àwọn èèyàn ò sì rí ọ̀wọ́n ọmọ pọ̀ mọ́ ṣe sọláàtì rárá rárá wàhálà èyí ọwọ́ á kú wọn á ránṣẹ́ pẹ́ nìkan pé ẹ dákun wọn bá wa wẹ lágbájá tó kú àwọn á ń béèrè pé ẹ sáà lè kópa nínú wíwẹ ẹni tí wọ́n pè wá ká ṣe sọláàtì ká wá kí ló dé tẹ̀sí ní kópa mẹ́ ṣebí mùsùlùmí wọn ni à ah, kìí ṣe sọláàtù. ẹ̀ẹ̀kan láàrin ní máa ṣe sọ̀láàtì ah, a ọlọ́mọdé àgbà rẹ́kọ̀dù burúkú rẹ́kọ̀dù burúkú nìyẹn náà mọ́ṣáláṣí ń bẹ nígi mú ilé rẹ ọkàn gbọ́ pé wọ́n ṣe sọ̀láàtì kò sì tọ́ láàrin kò tọ́ la pé wọ́n ṣe ìgbà náà ni ó tún gbé fíìmù sí tí ó yin dáadáa ìgbà náà sẹ́yìn lẹ́fun lálùjáná ni níjọ́ tó o bá kúkọ́ dára rẹ wẹ̀ níjọ́ tó o bá kúkọ́ dá fasọ síra rẹ lọ́rùn níjọ́ tó o bá kúkọ́ dá sọ láti ṣe síra rẹ la kọ́ dádùn àṣẹ fúnra rẹ aláìlérò wọ́n ní kó lọ sí sọ́láàt láàrin jama mùsùlùmí olówúwo owúwo ọlọ́run ráníyàn rẹ bẹ́ẹ̀ ni ó ráníyàn rẹ kọ́ dára ní ọ̀ torí pé ẹni tí ìbá ti ṣe sọláàtì kò sóore lára rẹ̀ la hadda fil islami liman taraka as-salat kò sèrè kan tó lè rí jẹ nínú islam yìí lókun ìgbà tó ń bá ti ń pa sọláàtì tì islam ọgbà káfi sọláàtì káfi ráre tó fi dórí ìgbà tó gun bẹ́ńtà ẹ dákun ńgbà wo ló tún á kù kò sígbà kankan sígbà tó rẹ́dọ̀ sí lórí lori òrùn islam tún aṣọ púpọ̀ má ṣe sọ̀láàt ẹ̀yin náà wo bí mọ́ṣáláṣí wá máa kún tó ní ramadan ramadan lọ ó gbogbo oore lọ àwọn èèyàn wá mọ́ṣáláṣí máa wọ́n dálẹ̀ wọ́n ní lágbájá ń kọ́ láì béèrè ńlẹ̀ rẹ̀ a lè dálẹ̀ kí ló dé torí láti jọ tí ramadan ti kódà àárò òjì rẹ̀ ó lóun ti ká batu di rọmọlọ́nà mi ẹ̀ máa rò la ilaha illallah ó sì fẹ́ wà lìjánà àbí kò fẹ́ wà lìjánà kọ́ náwọ́ ẹ̀rí pé nìkan ìní náwọ́ nù àwọn báwo ló ti wá a ti fẹ́ a sì fẹ́ wà lìjánà tọ́lọ́ ni tó bá ẹni tí ó sì wà àlìjánà yóò sìn lọ so ìdí ni tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa pa kíyèsí ara wa ọjọ́ ń lọ a gbọ́dọ̀ máa pa kíyèsí ara wa à ń súnmọ́ sáré lójoojúmọ́ à ń súnmọ́ sáré lójoojúmọ́ bóyá ọ̀ma ṣèwádìí òjò ọ̀ma ọ̀pọ̀ àìmọye ẹni tó ọ̀ma tó ṣe pé àjọsọdún àwẹ̀ yìí ni wọ́n mọ̀ ti lọ sẹ́wọ̀n kí tí wọ́n ti parí nù. No gbogbo ètò nwee yìí kò wúlò fáwọn ọmọ rẹ́kọ́ọ̀dù làwọn máa rí èmi náà gbọ́ wọ́n sọrú ẹ̀rí àmọ́tọ́ tẹ̀wọ̀n kọ́ máa sọ Yorùbá kan pọ́lọ̀ hàn kádàrà èèyàn ti hùwà burúkú ni wọn náà kúkú fẹ́ ṣe wọn náà àìkú so nítorí de eléyìí o láwa wíkà tó fẹ́ sọ fọlọ́njọ́ pé ní ọkọ ọlọ́run kádàrá pé màá ṣe sọ láti tí mo fi kú wọn á ní kíni ó sì kádàrá pọ̀ wọ nánà nù so àláwa wíkà o kan ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí máa ń tìràn nírú ènìyàn mélòó lọ lọ sí màtí ọba tí ó àṣírí tàwọn tí bá sìn ọwọ́ ajé o ti da wám kó tó di wọ́n sì kọ́ èèyàn mélòó <laughs> lọ lọ mọ́sálásí èmi wọ́n ti ràn mójú rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ńgbà tó jẹ́ ọ̀rọ̀ wọn èkúkú ní lọ àmọ́ wọ́n pé agbagbe ń ké ń ké dénú bàbá alágbájá wọn ti <laughs> tó fowó rẹ̀ kọ́ mọ́sálásí kalẹ̀ tó wọn sì ní wá mọ́sálásí wàláhì igi mú rẹ̀ mọ́sálásí wà kò sì ní wá bí gàdéyàn sọ pé tọ asáfẹ lẹ́yìn yọnu la àyè rí yín ẹ mọmọ gbọ gbọsẹ wò já ráyè ok tí iṣẹ́ tí yín ọba jẹ yín ọra yìí àwọn tá a lè kọ kalẹ̀ fún ṣẹṣẹ tí wọn náà jẹ wọn ọra yìí ẹ kúkú sọ di ilé ìkọ́ ẹrù sí i kálukú ó sinmi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kẹsìn kún kankan wọ́n wò pé nǹkan nǹkan gbẹ̀yìnú nínú táwọn tiẹ̀ mójútó táwọn bá mójútó last card pé tí wọ́n bá sọ pọ̀tún lálẹ́ kù ok that time àwọn lè wá lọ bá àwọn tí wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run fáwọn àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ torí de eléyìí ẹja mójútẹ́sìn wa o èyí tá a ti bàjẹ́ nú àsìkò ti tó o gbogbo ohun tó wù ká lè máa ṣe láyé tó máa ti pè fún sọláàt káti wàá mọ́ṣáláṣí kódà kó tó pè fún wa rajulun qalbuhu mu'allaqun bil masajid àtẹni tó ṣe pé ọkàn rẹ̀ rọ̀ mọ́ mọ́ṣáláṣí nínú àwọn tó wà bẹ́ẹ̀ bójú ọlọ́run lọ́jọ́ tí ò sí bójú àfitọ́lọ́ ọ̀hálẹ̀ ń kẹ́kọ̀ọ́ ọ̀gá yín ní sùkúlù wọn láwọn kó yín lọ kíní kan practical kò sáyé pé ẹnìkan lọ sí sọláàtì kan tẹ́ máa ń ṣe yẹn o kíníkíní kí practical náà fọ ọmú rẹ̀ because bọ́ ọmọ practical ó kù bọ́ ọmọ practical ó kù practical tí wàá kó bọ́ tó fi ní lálùjáná kó ṣe kíni kó fọ ọmú ra rẹ̀ irọ́ lásán àwọn ẹni tí wọ́n mọ̀ tó rí wọ́n fẹ́ẹ́ fẹ́ àyà gan kún títì tí ò rí sẹ́ẹ̀. sáwọn ẹlẹ́lẹ́ eléyìí ò ọmọ wa ká nàìjíríà kún wọn tírélà yóò kún. so kásì tọ́lọ́n gan lọ́lọ́run máa fi sànú èèyàn wàláhì níjọ́ tí èèyàn máa ti pé tọ́lọ́run ma máa nǹkan tọ́lọ́run já ah, wọn náà wá ibi tọ́ba ti rọ́nà àbáyọ fi hàn pé ẹrú gbogbo máa ń ṣe tásìkò sọláàtì wá sọláàtì. wọn á rí kọ́nà ọba òní dáwọ́ náà dá bùkátà rẹ̀ láyé àti ẹni tí ọba ti kẹ̀sìn kún irú wọn àwọn ìsábà rí nǹkan fẹ so nítorí di eléyìí ìsì ń bẹ nínú pé mi kàkún ìwọ kàkún gbogbo ẹni tá a bá ti rìnnà kó lọ́nà pa ń lọ kápá àwọn náà àsìkò sọlá ti ti tó o àsìkò sọlá ti ti tó o bàbá ti yọ àsìkò sọlá ti ti tó nù ọmọ dájú ṣe é wo fíìmù tàná torí ń tó o bá kú bàbá àsìkò sọlá ti ti tó kú ọ̀dà àbí ọ̀dà àmọ́ bàbá ó fíìmù tàná ọ̀rẹ́ ó dàrú irọ́ lásán èwo làwọn fẹ́ kí wọ́n máa fi rántí wọ̀ lọ́jọ́ bó ṣe jẹ́ mẹ́rin ẹ àfi sọ láti ṣeré o ẹ ka fi sọ láti ṣeré rárárárá ká mójútó torí pé ẹ̀sìn tiwa nìyẹn ẹni tó bá sì mójútó ọ ń sànà káyọ̀ wọn má bàjẹ́ kọ́rùn wọn má dàrú ọlọ́mọ bá wa láyé jẹ́ ọlọ́mọ dọ̀rùn wa rú à ń bẹ ọlọ́mọ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn ga jù. kó jẹ́ ká ṣẹ̀mí ní mùsùlùmí kó pa wá ní mùsùlùmí kó ṣe wá lọ́mọ àlùjánnà subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ntoma ni bèrè kùsù aleykum salaam. alhamdulilayi ẹyọkan náà ni ẹyọkan náà ni alẹ́ ẹyọkan tó ti béèrè náà ni ó ti tó alẹyọkan ẹyọkan náà ti tó ẹyọkan yẹn ẹdùn o ẹyọkan lẹ́ béèrè ẹyọkan ò sì gbọdọ pẹ́ka kò gbọdọ ní branch so ìbéèrè tó ṣe nípa pé tí rògbòdìyàn bá ń ṣẹlẹ̀ tí àwọn kan ń ju bọ́ǹbù bó láti máa ṣe sọ láti ń gbà náà. sásìkò bẹ̀rù lélẹ́yìn náà àbí sásìkò bẹ̀rù lẹ́sẹ̀k àsìkò bẹ̀rù ni ṣùgbọ́n ìbẹ̀rù tó ṣe é pé kò ní pẹ̀lú pa dojúkọ̀tà ọ̀tá dojúkọ wa kò ní pẹ̀lú pa dojúkọ̀tà wa gbogbo tá a lérò lọ́tà lè gbà tí ọba ti di pé bọ́ǹbù lè ó lè sẹ́yọ at anywhere kò sí tó burúkú kálukú ọmọ ṣe sọ láti inú ilé rẹ̀ pàápàá jùlọ ìrírí yìí tún ti fi hàn wá wọ́n tún sọ bọ́ǹbù sáwọn èèyàn nu mọ́ṣáláṣí a'udhu billah kò sí tàbí ṣùgbọ́n pé àwọn ọ̀tá ẹ̀sìn islam lọ́wọ́ ń bẹ̀ torí kò sí bórí ẹ̀ sì lè máa hó sẹ́ torí rẹ̀ ọ́ dàrú tí wọ́n tún á pé àwọn mùsùlùmí náà ni ó tún máa sọ bọ́ǹbù lónú mọ́ṣáláṣí àbí tí ọmọ dùn wọn bá ń ṣe máa gbọ́ bí ẹran àwòrán bìlà kí ló ń fẹ́ pọ́ jẹ́ yó kèfèrí gan tó pa ọ́ jẹ́jọ́ ká tó mùsùlùmí ṣe ilé ìjẹ́bù ti ṣe jẹ́ tó máa ń lé gbélé láti agogo mẹ́rin àbí agogo márùn-ún àbọ̀ àbí méje àbọ̀ àbí méje tọ́já sí àkókò magrib lápèjúwe láti gbà yẹn lọ àkọ́kọ́ magrib gan ẹ̀ lè rí ṣe tẹ́lẹ̀ ní kó nílé ó gbélé látago méje ẹ̀ lè rí magrib ṣe tẹ̀lé magrib ní ìsìn ọ̀wọ́lé pé aago méje kù ṣẹ́jú mẹ́wàá kẹ́tó sálọ àlá kẹ́tó ṣe kínní sòkátì ẹ̀pẹ́ rí magrib ṣe eléyìí kò sí lẹ́tọ̀ fún yín láti wá mú sọ̀látùl ìṣá ìwá kákòkò rẹ̀ òtòtò kálukọ́ lọ sí ìṣá rẹ̀ ńlẹ̀ rẹ̀ ọjà bó ṣe jẹ́ alaikum salaam. yóò wo naam èèyàn náà jọ rẹ gidi sí i ọ̀rẹ́ tó ẹ pé èèyàn filẹ̀ yẹn máa wo fíìmù dago méjì a sì ti rí a ti rí a ti rí pé tá a bá jí lásùbà kò ní jí gbogbo ọ̀nà tá a bá gbà láti já wáyà tẹlifíṣàn àjà kálukú lọ sùn lásìkò oorun ni so nítorí pé àtètè sùn látètè jí a gbọ́dọ̀ lọ ṣe sọ láti lákòókò rẹ̀ ẹ jẹ́ bó ṣe jẹ́. aleykum salaam. kọ́ ilé yẹn téèyàn wá padà kọ́ téèyàn lè gba ilé bẹ́ẹ̀. ẹ ṣebí lé ni wọ́n gbà kí lọ́kàn torí kọ́ lọ́wọ́ bò ní kí ẹ máa wádìí gbogbo orú àwọn nǹkan mi yẹn torí pàṣẹ jù ní wọ nǹkan mi gbogbo ilé tó ń gbà gan tí ò cooperative lọ́kọ̀ èyí tó gbà tó ẹ kówó ilé náà wọ́n yá tán fi kọ́ èyí tó gbà tó ẹ kówó tí wọ́n jí wọ́n fi kọ́ wọ́n sá ti gbélé ń tiẹ̀ kí lọ́kàn wọ́n á ti ṣe kó wọ́n lọ àbí òye wa bí abẹ́ tó jẹ́ alaikum salaam. àwọn rẹ́kọ̀dì ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń gbọ́ lọ́wọ́ pé nínú ẹ̀ wọ́n máa dárúkọ iṣẹ́ ọlọ́run wa nígbà wọn wọn ń sálámà sí ọkọ̀ kan sọ pé asalaamu alaikum nínú ìdánilẹ́kọ̀ọ́ ọmọ wò ni kìí ṣe wọn sálámà ẹlẹ́ẹ̀kejì wọn dákọ̀ anabi sallallahu alaihi wasallam anywhere kò bá jẹ́ pé wọ́n ti ṣe wọ́n ti ṣe ti pẹ́ ọ̀wá ń gbọ́ ní ìsìn wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ mùsùlùmí ni wọ́ ọgbọ́dọ̀ sàṣàlátù fún anabi muhammad sallallahu alaihi wasallam kọ́ ọ má bàa di ojúlówó ahùn náà aleykum salaam. ẹni tó ń sọ̀rọ̀ ó ní ó ń ṣe àgbàlá á kà á sí pé olódo lo bàtà anabi muhammad náà lọ gbà lérò kanabi máa ń mà kanabi ni máa ń mà mo rò pé yé wa bí kẹ́kọ́ aláàjì máa ń mà sẹ́wọ̀n pé láàrin yín bẹ̀ ọ́ lẹ́yìn òsì wàhálà ẹ̀yin lẹ́ẹ̀ mà àmọ́ kanabi wa máa ń mà máa ń mà báwo muhammad sọ́jọ́ máa ń mà ọjà bó ṣe jọ ọ̀ á ní títorí pé ń pè ń pè wọ anise sallallahu alayhi wa sallam ọjọ bó ṣe jẹ naam o ti sàlùwàlà ọfọsẹ rẹ ọ wà lọ bọ́ ìbọ̀sẹ̀ yẹn ọ wà fẹsẹ̀ sọláàtì láìsí lẹ́sẹ̀ rẹ̀ kò torí kò ọ títí débi lomi bá tán eléyìí ọ̀la ló àlọ́ nà aleykum salaam. wọn ò ní sàmì torí pé àṣìṣe ni bídíà ni wọn yìí sàmì sí bídíà nípọ́lá ọjọ́ òní ọlọ́jọ́ tọrọ lónìí ọlá ilẹ̀ tó tutù ọlá òtútù tó mú ṣòwò gbẹlẹ́yìn. So, òní sami ọkàn máa wò wọn ràn náà sànká náà máa sọ ẹnu rẹ pé kò sàmì tó náà bá tó kó béèrè ẹ ẹ sàmì ẹ náà kàn sí náà. aleykum salaam naam. a ti sọ ọ gbọ́dọ̀ fi búra gbọ́dọ̀ fi búra torí tí kuraani yẹn bá wúlò tó bá wúlò kí ló dé tà ẹ lò fínú rẹ̀ ó wúlò fi dẹ́rù báyìí abẹ́ ìfura bẹ́ẹ̀ kò wúlò lò fínú rẹ̀ so bíbélì ó wúlò fi dẹ́rù báyìí kò wúlò tẹ̀lé lánàánú ẹ̀ bá bá ní lánàánú. so àmọ́ wúlò fi dẹ́rù bàyàn sẹ́mi pé lẹ́yìn irọ́ lásán ni afterward ẹni tó ní kò fà alukurani búra ló débi sẹ́ iná mójútó no this place no be mosque o àbí òye ẹ̀hẹ́ ìwọ náà ló sì fà alukurani búra ńgbà tó gbaṣẹ́ ìwúlò àjọra wọn máa ń ọ̀daràn pé ọ̀dájú ọ̀daràn alukur'an tó sì ní ká gé lọ́wọ́ tó bá já lẹ́nu náà nù eléyìí ti le jù ọjọ́ ìbọ̀sẹ̀ jẹ́ má fi búra o wọn ò sì nítorí ẹ̀ lé ọ́n bí sẹ́ àmẹ́tẹ̀yàn kó jo làwọn yorùbá ń tiwọn pàápàá jùlọ àwọn náà gbà pọ́ bá lọ́kọ́ ó sì ládàá tí máa sá wọn lẹ́sẹ̀ àwọn haúsọ̀ gbà pọ́ bá lọ́kọ́ kan wọn ládàá kan kọ́dà bọ́ bá wà gan inú rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ sí kọ́ sáwọn so nítorí de eléyìí báyìí àti rí nínú àwọn haúsá tó fẹ́ gba pòrí tí wọ́n ní búra kó gba ó lóun lè gbé wọ́n ní kí ló dé ó ní à gbogbo tó àánú òun lè tẹ̀lé so ẹ̀sìn ní kó wọ́n fi búra òun lè ṣèrọ òun so yes so wọ́n sì ti torí rẹ̀ pé kò ní gba pò ẹ̀yà wọ́nà mí ni nípìtọ́ mo búra sọ̀rọ̀ pé falùkùrá mo búra so bẹ́ẹ̀ náà ní court <laughs> wọ́n pèsè ọ̀fẹ́ gbé alùkùrá ní búra ni àbọ̀ ọ̀fẹ́ gbé ọ̀fẹ́ gbé sọ̀rọ̀ pé ìwọ náà ti mọ̀ pé ẹ lo àwọn agbárí ń bẹ̀rù pé mo búra pé gbogbo ọ̀rọ̀ tí ń sọ níwájú ilé ẹjọ́ yìí òdodo ni kìí ṣe nǹkan kan àfòdodo tó kálukú sí mi ajá bẹ ṣe jẹ tí wọ́n ṣe kí ni. wọ́n sì sọ láti báwọn náà là ń sọ ìbáwọn náà là ń sọ kò sí dandan kánábì ọwọ́ aláàrin wọn àní nǹkan yìí ń bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ànábì wàá dà mọ́ni ṣé ti kú náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك